Misha eléyìí lágbára jù kí ló dé o. Mission that must be accomplished. Oníṣẹ́ ayé tó ránṣẹ́ sí tọ̀run. Mission yìí galaga jù sí ni Fáwọlá ní. Adesan music and video mass ló gbé jáde sinimá titun mi sọ. fìyàn gan ṣàyàngàn kó da yàngàn lára. pa ìjì òjì kíjì ò lè bẹ̀rù ọlọ́dẹ nínú igbó tó ti ban àlàsà lọ́wọ́ ẹ̀. ìbọn lápàtì kò lápàtì ìtalójẹ sọ pé kí wọ́n dojú ìbọn kan. àfi bí àkúfà ṣíṣẹ́ ntẹ̀lé ni wọ́n ṣe ọ́nájẹ́ tí wọ́n lọ ń gbọbẹ̀ lọ́rùn ní fanáfasu. mission ni o that must be accomplished. adédè méjì stop there. ó yà lẹ́nu bí mo ṣe mọ orúkọ ẹ̀. ó graduate ní seven years ago ó join Nigeria Police Force ní five years ago Now you want to get the criminal arrested. No retreat, no surrender. Oníṣẹ́ ikú ń jẹ́ tọ̀tún tòsì tọ̀sán tó ń fún gbogbo wọn. Kí ló dé? Wọ́n ṣe tán wọn wá ojú ọgbẹ́ lára omi. Ẹgbọ́n ta lẹ́gùn tó dẹ̀kun borí tó ń ṣòro. Sinima titun Mission. Another crime story. Written and produced by Funmi Aba. Directed by Bukola Adeniyi Mr Creativity. Starring Ayọ̀láyé Funmi Aba. Aishat Lawal. Fúnkà Jẹ́wálé Jòròjà. Mọ̀rú Fọlá Ìwọlá Òjò Ajá Bàdàn. Bọ́bí Dàdàn Lásán. T Kúnbọ̀ Fáyọ̀mí Omúbọ̀lá wàhálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun mission titled in English ó ti jáde sórí fcd nìkan marketed and distributed by Adesam Music and Video Mart Limited EU ten shop five Movie City Ami Arena Shopping Complex Bọ́ládé Òṣòdì Lagos àtúwà nọ́mbà two Ṣobande Street ládojúkọba Kíbíyì Grammar School ọ̀rẹ́ méjì bus stop Mọ́kọ́lá Ìbàdàn tẹlifon zero eight zero nine nine one one eight one eight six àti zero eight zero eight eight three eight seven one five three six sì ní máa tètè mí sàn. tit for tat fẹlẹ for fire ni. story tó gbóná retireti dá jìnnìjìnnì bọ́lẹ̀. ó ti jáde grab your copy